ó abẹ bímọ àkọ́kọ́ ó abẹ bímọ kejì bó ṣe fẹ́ ṣe ẹ́ ká pé ó délé tán ó jẹ́ni tí ò fẹ́ràn yùnkínyùnkín tọ́lọ́ sì ṣèwọ bí agbo tọ́yẹ pé ò kó ẹ̀ tí wo circumstances tó rọ̀ mọ́ ìgbésí ayé lọ́kọláya ẹ̀ rò ó ìwọ náà wàá sì torí pé òní lórí ọ̀rọ̀ la ọ̀wá ń tọwọ́ bàdéhùn òun wá ń ṣàdéhùn pé èmi ò ní fẹ́ lòmí ìlé ọ sọmọ pọ́bìnrin míì ọkàn fáìn lójú ni obìnrin míì ọkàn fáyìn lójú ni ọ fáyìn lójú ọ fáyìn ní bọ́dì tọ́rọ̀ bá kan ọ̀rọ̀ orí bẹ́ẹ̀dì yọ ọmọ sunkún ni ṣé ẹlẹ́kùn egbére bá ń lọ sí mọ́ mánéjì tọ́lọ́ sì dáwọ́ pé ẹ́ ṣẹlẹ́kùn elégbére bá lọ́mọ mánéjì. àìlera ń kọ́ tí àìlera bá ṣẹlẹ̀ ń kọ́ tó di pé kò tiẹ̀ gba kò tiẹ̀ gba kó o máa súnmọ́ òun torí àìlera àdéhùn tí ó ti ń lọ bí zìnà ẹ̀ má ṣe mọ́ ẹ̀ má ṣe mọ́ àti pé nípò gásí pé ẹ̀sìn wa ẹ̀sìn tó bẹ̀rẹ̀ lórí pé fẹ́ méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin ni wáyì tí ìwọ fi lọ tọwọ́ bọ àdéhùn pé ò ní fẹ́yàwó lé wáyì. ìdí nìyẹn táwọn àfáà kan fi sọ wípé no no irú àdéhùn bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ṣe ìgbéyàwó yín lálàáfíà àdéhùn yẹn ni ò da ẹ̀yọkúrò mbẹ́ àwọn àfáà tí mo sì bá lọ́nu àwọn àfáà tí mi bá lọ́nu ń sọ àwọn àfáà kejì o torí mi ò ṣalábòsì àwọn àfáà tí mo bá lọ́nu wọ́n gbà pé that marriage is valid but the condition is not valid throw it away ẹ̀jù nù kí ẹ gbàgbé ẹ kọ́kọ́ ẹ fojú sọ́nà kọ́ máa wá ìyàwó kejì so ti gbọ́ ọ̀rọ̀ kan nu ọ̀rọ̀ kejì so sì rọ́rọ̀ àkọ́kọ́ òun wà lẹ́hìn ló dáa ju o ó rí i pé ló dáa jù ó ní the best ọ̀rọ̀ kejì lọ́dọ̀ àwọn àfáà wọ́n ní a that marriage is valid and that condition is binding is binding on him on the husband wọ́n ní ìgbéyàwó yẹn ó lálàáfíà torí nígbà míì ń bẹ tó ga sí pé àdéhùn yóò ba ìgbéyàwó jẹ́ àwọn àdéhùn kan bẹ tó ga sí pé yóò ba ìgbéyàwó gangan jẹ́ ok ṣùgbọ́n àdéhùn eléyìí kò ba ìgbéyàwó yẹn jẹ́ wọ́n sì ní àdéhùn náà ọkọ gbọ́dọ̀ tẹ̀lé igun kejì nu o. lọ́dọ̀ àwọn ulama wọ́n ní ọkọ gbọ́dọ̀ tẹ̀lé ok pé ọkọ gbọ́dọ̀ tẹ̀lé wà á máa gbọ́ o lọ́dọ̀ àwọn àfáà tí wọ́n ní ọkọ gbọ́dọ̀ tẹ̀lé wà á o ó rí i pé ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn kò fi ti dùn ní ìsìn àbí inú ẹ dùn nígbà wọn ọkọ gbọ́dọ̀ tẹ̀lé irú àdéhùn báwọn wà á gbọ́ wọ́n ní ṣùgbọ́n tí ọkọ bá wá insist pé òun ò ní mú àdéhùn yẹn ṣẹ wọn ní díàfọ obìnrin yẹn ó lẹ́tọ̀ọ́ sí kó ṣe kúlù sorry níbo ló wá já sí un ibi kó o dádélé bọ̀ ibi kó o dádélé bọ̀ ló padà wà á já sí. Si wọ́n ní tí wọ́n ní àdéhùn pé òun ò ní fẹ́ yàwó lé ọ lọ́dọ̀ igun kejì lọ́dọ̀ àwọn àfáà wa wọ́n ní àdéhùn yẹn wà bàyíndìn lórí ọkọ rẹ̀ ok now wọ́n ní ṣùgbọ́n the reality is this the reality ẹ jẹ́ ká sọ reality reality ni wípé tọkọ bá ti dìde sí mọ́sí náà ẹgbẹ̀rún àdéhùn di lọ́wọ́ mọ́ yóò ṣe ni wọ́n bá ní tọkọ bá wá sọ pé òun ó ṣe é wọ́n ní nígbà náà wọ́n ní obìnrin yẹn ó ti wá ní ẹ̀rí lọ́wọ́ láti má ṣe mọ́ sọ́wápì rẹ̀ ibi tí wọ́n hẹ́ndì ọ̀rẹ́ sínú o wọ́n ní tọkọ ẹ bá sọ pé àdéhùn pòun ò ní fẹ́yàwó lé ọ pé òun o òun ò ní mú lò wọ́n ní ìwọ obìnrin yìí wọ́n ní o ti wá lẹ́tọ̀ọ́ hmm? o ti lẹ́tọ̀ọ́ sí kó sọ pé ọ̀dà ẹtú mi lẹ̀ kí n mọ bá tì mí lọ sọ wá pé rẹ wáyìí tó gbà fọ́ ló fi já sí pé ráyù igun àkọ́kọ́ ò ní the better option kọ́ ọ gbà pé àdéhùn yẹn ẹ̀tú ẹ̀dànù ni ẹ̀jùnù kó o fààyè gbà kejì kọ́ ló ń fààyè gbà ọ́ kẹjọ ṣiṣẹ́ àlìjẹ́ náà lábẹ́ òrùlé ọkọ yín ìyẹn dájú kó o sọ pé rárá o o ti ṣàdéhùn fún mi o Ah àdéhùn táwọn kan ní kó jùnù àdéhùn táwọn kan sọ pé tọ́ba tọ́ba yapa rẹ̀ ìwọ ni kó ọmọ gbalé bàbá rẹ lọ ìwọ ló wá fèrè ẹnu méjèèjì ó ń já sí wípé àníṣe ẹ lè mú ọkùnrin mọ́lẹ̀ pé kó má fẹ́ ìyàwó kejì ó ti ń já sí nìyẹn ṣé n tó wá fẹ́ ya wèrè sí rèé ṣé n tó lọ mu sí sí rèé ẹ́ ọ má kú gífà má kú gífà o sọmọ pé mi èmi sábà rọ ọyàn ẹ̀yẹ ti mọ style lecture tèmi tírébì ọmọ mo fẹ́ràn ní ara rẹ àti mú ayakura Kùránì wá ọlọ́run ní ẹ̀fẹ́ méjì ẹ̀fẹ́ mẹ́ta ẹ̀fẹ́ mẹ́rin ìyún ọ̀rọ̀ ọ́ àmú hmm. àdìsí wa pé ẹ ń para rẹ̀ irú tó fi para rẹ̀ yẹn yóò mọ ọlọ́run mọ̀ fi jẹ́ ìyà lọ nínú náà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ìhun ọ̀rọ̀ dákun àrọwà wo ló fẹ́ kí n tó pa fún ọ látọ̀dọ̀ ara tèmi ṣé wọ́n mọ̀ pé àìsàn tí kùránì bá wò tí ò bá san tí àdíìsì tó lálàáfíà bá wò tí ò bá san kì í sọ̀rọ̀ àbúrò ẹ̀ mọ́ ni ó wò iná ló tí ó wù sàn. iná ló kù tí ó wù sàn. Ah, adélé ayé mo bára mi gẹ́gẹ́ bí ọkùnrin mo sì gba kádàrà tọ́lọ́ ń pín fọ́kùnrin ìwọ náà délé ayé o bára rẹ gẹ́gẹ́ bí obìnrin kí ló gba kádàrà sí. mọ́ sọ òun pèrè ní mùmìnì òun pèrè mùmìnà so who, who are you deceiving ta ló ń tàn jẹ ta ló ń tàn jẹ. ìyá wa kan mo sì rí wọn ní nǹkan bí oṣù kan sẹ́yìn tí wọ́n kí mi lóje àní wọ́n sọ fún mi wípé ọkọ àwọn ọgọ́ tó bá fẹ́ fẹ́yàwó wọlé làwọn ò tó mọ̀ pé yàwó wọlé ọgọ́ tó tíyàwó bá fẹ́ dé tí wọ́n máa ń tọ́ máa ń tọ́ máa ń bínú òsì tọ́ máa ní ẹ̀ ẹ̀ sọ́tọ̀ súnà. So kíyàn fẹ́ fẹ́ yàwó ẹ kọ́mọ̀ ti sọ fún yàwó ẹ̀ ńgbà ọkọ ẹ ti mọ irú yẹn tó jẹ́ pé tó ń bá sọ fún ọ ó ti sáré mu sniper tó tiẹ̀ ní rí obìnrin ọ̀hún tó fi kú kò sì ní fẹ́ kó dáràn sí ńlọ́rùn alẹ́ ẹ̀ lè mú ọkùnrin so mọ́lẹ̀ ẹ̀ lè mú so mọ́lẹ̀ ìyàwó ẹ̀ wá ń sọ fún mi wípé àwọn níyàwó àkọ́kọ́ ńgbà síyàwó kejì ọ wọlé àwọn kan sáré pé àwọn tí múyàwó bọ̀ àwọn gbọ́ ohun sàn ìpínlẹ̀ Yorùbá ẹ wọ́n máa sọ máa ń múyàwó lọ sílé ọkọ wọ́n máa ń kọ àwọn orin ìrègbè kan báyìí hmm. so ẹkún ìyàwó so wọ́n láwọn wá nájú ta pé tàwa ní ń ṣèyàwó. wọ́n láwọn ọmọ kọkọ àwọn gangan nìyàwó ń bọ̀ wá bá lé ẹsẹ̀ yìí ò lé ní wọ́n nínú yàrá àwọn gangan nìyàwó ń wá dé sí nínú yàrá àtàwọn gangan táwọn ń sùn ló wá dé sí wọ́n ní kọ̀mọ́lẹ́ẹ̀kìní bẹ́ẹ̀ kọ̀mọ́lẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ kọ̀mọ́lẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ ẹni tí kìí ṣẹlẹ̀ àánú. tọkàn jẹ ordinary muslim tí wọn sì ń kírun ìwọ tó wá pèrè lẹ́lẹ́hà èyí ṣe tó fi yàrá rẹ̀ ń wèrè ẹ́n èyí ṣe tó fi yàrá rẹ̀ ń wèrè èyí ṣe tó fi lọ da sínípà jẹ ọlọ́run tó dá wa ó máa ń tó fìtì òun ọmọ tó fi tì wá. lọ́jọ́ kan mo gbọ́ obìnrin kan máa ń sọ̀rọ̀ bí máa ń sọ̀rọ̀ bí ọ̀dọ́kọ bí ọ̀rọ̀ ìgbéyàwó nǹkan nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. wá kọ tọ́pìkì kan tọ́pìkì yẹn mi ò ma mọ́ ṣùgbọ́n tọ́pìkì yẹn jẹ́ kí n ohun tó fẹ́ sọ lọ́jọ́ náà lóbìnrin wa sọ yí pé ó ní ẹ̀yin ìjọba nàìjíríà ó ní ẹ òun fẹ́ bẹ̀yìn lẹ́bẹ̀ kan ẹni tí ń sọ̀rọ̀ ẹ̀ kírísítẹ́nì ni o mi ò fẹ́ dákọ̀ rẹ̀ ó jẹ́ ẹnìkan tó ga sí pé bí ṣe máa ń sọ̀rọ̀ kò ẹ̀ kìí ṣe bó ti yẹ kí mùsùlùmí máa sọ̀rọ̀ ní ṣe máa sọ̀rọ̀ ní tiẹ̀. ìmọ̀ sọ̀rọ̀ yanya ọ̀rọ̀ ìbálòpọ̀ láàrin ọkọ àtaya ìmọ̀ sọ yanya ọ̀nà wà lórí àwọn tí máa wà lórí social media but lọ́jọ́ yẹn tọ́pìkì tó tọ́pìkì yẹn máa wò pé kí ni kí lóbìnrin ìfẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí bóyá mo lè rí nǹkan dìmú ń bẹ́ẹ̀ mo sì rí nǹkan dìmú ń bẹ́ẹ̀. ó wá ní ẹ jẹ́ ká bẹ̀jọba nàìjíríà kí wọ́n lọ wọ́gi ilé òfin burúkú òfin burúkú tẹ́ ń pè ní ìgbéyàwó kóòtù lẹ́nu kírísítẹ́nì ni mo ti gbọ́ lẹ́nu kírísítẹ́nì mo ti gbọ́ ó ní kí wọ́n lọ wọ́gi ilé òfin burúkú òfin burúkú ni ó ní sẹ́ẹ̀mọ̀túmọ̀ rẹ̀ ni ó ní túmọ̀ ẹ̀ ni wípé ìyàwó tó bá gbòòká ní kóòtù nìkan nìyàwó sẹ́sìmọ̀ pé lọ́dọ̀ ti wọn àwọn lè máa tọ̀ káàkiri ti wọn ó ní so ó lè ìtọ́ bá wá tó a bímọ fọ́kọ ó ní ọmọ àlèmíyùn ó lè tá ń sọ bẹ́ẹ̀ ó ní ṣé wọ́n kọ́ ọkọ obìnrin kan sára àsákàrí ni ẹnu ẹ̀ mo ti gbọ́ ẹnu ẹ̀ mo ti gbọ́ láńgbèjì pé ṣé wọ́n kọ́ ọkọ obìnrin kan sí ara àsákàrí ọkùnrin kan ni ọlẹ́wà ń sọ pé ìyàwó rẹ́gísírì ìyàwó rẹ́gísírì ó ní ẹ lọ pòfin yẹn rẹ o òfin burúkú ni o pé ọkùnrin kọ̀ọ̀kan tó bá gbádùn ó nídìí obìnrin mẹ́rin tí ọmọ sáàfù ẹ̀ ẹnu obìnrin mo ti gbọ́ mo ní ẹ wò ó ìtẹ́sìn wa ti sọ tipẹ́tipẹ́ rèé o ìtẹ́sìn wa ti sọ tipẹ́tipẹ́ rèé o àwọn tí wọ́n tún jẹ́ kèfèrí ni wọ́n tún ń kọ̀ǹfàmù ẹ̀ yìí o tẹ́sí gbọ́jọba nàìjíríà rẹ́gísírì ẹ̀ lọ káńsù rẹ̀ ìyàwó alárédè àbíkínà mọ̀ pé ìyàwó olóòka ẹ lọ rẹ̀ ṣe bẹ́ẹ̀ náà rí pé former minister for justice àbí former minister for justice kan ṣe bẹ́ẹ̀ rí pé lọ́jọ́ ọkú rẹ̀ wọ́n kó àwọn ọmọdé wọ́n lọ fi káàkó àwọn ọmọdé ẹ lè dọkùnrin mọ́lẹ̀ ẹ lè dé ọkùnrin mọ́lẹ̀ kì í ṣe gbogbo ọkùnrin ni ó mọ bá ìyàwó kan yí dọjọ́ ọkú rẹ̀ ara àwọn ọkùnrin kan tó ga sí wípé bẹ́ẹ̀ káyà mọ́ síná fùlà sàrùbà dọ̀túnla mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọ́n mọ̀ fi ṣe tìlá wà ní. ló ti yé tìláwà ni wọ́n máa fi ṣe ṣùgbọ́n a rí àwọn ọkùnrin kan tó ga sí pé wọ́n go beyond tìláwà wọ́n sọ di àlẹ́ amẹ́lì wọ́n fi ṣiṣẹ́ ṣe so wọ́n gba ládàá tìláwà wọ́n sì tún gba ládàá kí ni o ìfiṣiṣẹ́ ṣe ẹ̀ wá ń lọ yàrá yín wéèrè ẹ̀ lọ mu sínípà à sọ́ọ́ ni wọ́n di ọ̀ni ẹ́ ọ́ ni wọ́n di ọ̀ni ẹ̀yẹ wa àwọn ní tírélà yẹn àwọn tírélàs ti ń tráfù káàkiri ìlú kọ̀ọ̀kan tán bá ti dé báyìí wọ́n níyàwó ń bẹ̀. most of them wọn ò lè mọ́ níyàwó káàkiri stéètì àṣebẹ̀ mọ̀jẹ̀ ni wọ́n ẹni tí ó kú lé ní ọ̀ndì one tí ó sì di ọ̀dì tààtì kò tó wálé ṣé o sì lérò pọ́pọ́ ilé ó lè máa gbé sára báwọn obìnrin ló lè máa gbé sára ọkùnrin ò lè gbé sára ohun tí ó sì jẹ́ ọmọ pọ́pìn ò lè gbé sára ó ní pé ọgọ́tọ́kùnrin àtòbìnrin bá pàdé ara wọn ọkùnrin ní kọ́kọ́ máa lè sọ̀rọ̀ pé à ìwọ ọmọ ẹ̀ ọ̀dẹ̀ dá o mo dẹ̀ fà mo dẹ̀ láìkẹ́ o mo kó ọ jẹ o ibi tó bin obìnrin náà kó jẹ o tí ò ní lè sọ̀rọ̀ kò lè sọ́ ìyẹn túmọ̀ sí pé obìnrin ní àpamọ́ra sex ju ọkùnrin lọ obìnrin ó ní àpamọ́ra sẹ́ksì ju ọkùnrin lọ ṣíṣe lẹ́tọ̀ọ́ tọ́lọ́ ń ṣe lẹ́tọ̀ọ́ fọ́kùnrin láti fẹ́ méjì mẹ́ta mẹ́rin ó fi hàn wípé ọkùnrin ò ní àpamọ́ra sex tó obìnrin torí pé obìnrin míì ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún ló fi ṣe é là ibo lọkọ rẹ̀ ó mọ̀ sí bọ̀ fódìdí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sọ fún mi. àti kó ní ààyè míì tí ọmọ ti bọ̀ àti kó ní ààyè míì ṣùgbọ́n tọ́lọ́ ń bá pé kó o bọ́ sọ́wọ́ Mr. No Worry tí kàn fi àyà fáńkì wú mọ́ tọ́ bá là kún mínà nìsá mọ́fínà wọ́fínà tí fi ń ṣe tìlá wà àfóńtìlá wà ni kò sí problem bọ́tọ́ bá dé ọ̀dọ̀ àfọ́ oníṣẹ́ àfáà tó tó sọ àyà yẹn di iṣẹ́ mọ́jọ bọ́ lójijì kó o sì pèpéà rẹ̀ lẹ̀. gbogbo ẹ̀yin ọlọ́mọge tẹ́ ẹ̀ ń rọkàn pé ẹ lọ lé ọkọ ẹ lọ dì mẹ́rù láti sìn lọ pé ìwọ nìkan kọ́ ló wà lé ọkọ rẹ ẹ pè méjì tàbí mẹ́ta tàbí mẹ́rin. kọ́ ọ ti dì sínú ọpọlọ ẹ bẹ́ẹ̀ mọ́jọ bọ́ lójijì sọ̀rọ̀ àwọn tí ń yára wọn wéèrè ń àwọn tí ń lọ dògùn jẹun tí ń dáwọ́ jẹ yẹn tẹ́ bá ti dì mẹ́rù láti lè bàbá wọn ni ọ̀rọ̀ wọn ò ní yíwọ́ ọ̀rọ̀ wọn ò ní yíwọ́ o níparí ẹ̀yin obìnrin wọ́n ní ta bá fi ìyọwọ́ ọ̀tún bọ́mọ wí ká sì fi òsì fà á mọ́ra ẹ ṣe ọlọrun ọlọrun bẹ̀rù ọlọ́run ọlọ́run máa tó dáa fún yín ju ara yín gangan lọ ju ẹ̀yin gangan fún ara yín lọ ọlọrun máa tó bá yín láàmú jù lọ bọ́lọ́run bá ṣe ṣe lẹ́tọ̀ọ́ fáwọn àwọn ọkùnrin pé àwa la lè fẹ́ méjì mẹta mẹrin lásìkò kan náà tá a sọ pé iye ìyàwó ti ń bẹ ń lérè tọ́lọ́run sì wá ṣeré wọ̀ fún ẹyin kẹ́yìn ní ọkọ méjì mẹ́ta mẹ́rin at particular point in time ah ọlọ́run mọ̀ pé tó fi tì yín nù ló fi ṣe léwọ̀ fún yín ṣé ẹ fẹ́ sọ pé ọlọ́run ọmọ tó dá sí yín lára ni ọlọ́run mọ̀ náà káwa sọ wípé owó burúkú ló fẹ́ kó bọ̀ kó o tó kó o tó kó o ní bàbá rẹ̀ tètè máa ṣe ládùúà wọ́ ọlọ́run owó burúkú owó gbóná mọ̀jọ́ bá tèmi jẹ́ o tí n bá délé ọkọ mi kọ́ ọmọ sí ládùúà ọ̀rọ̀ ẹ fàdùà nìyẹn kọ́ ọmọ sí ládùúà Allah ní jẹ́ kó para rẹ o Allah ní jẹ́ kó yára ẹ ní wèrè o so ti gbọ́ so àmọ̀ràn mi fún ọ ni pé gbàfọ́ lọ́hùn kẹ́ẹ̀tì ẹ̀ ṣe kẹ́ẹ̀tì ẹ̀ ṣe ìwúrí fún wa kẹ́ ẹ rí obìnrin tó dáa kẹ́ ẹ nominate ẹ̀ ẹ́ kẹ́ ẹ rí obìnrin tó dáa pé à àbú mo sì rí sísà kan o yóò fi tì yín ni mo ti mọ̀rún tẹ̀ ń fẹ́ kẹ́ ẹ nominate ẹ̀ ká tún ṣàdúrà fún yín pẹ́ lálùbáríkà. so ẹ sì wọnú rẹ́kọ̀dù gidi ayérayé ẹ bá fi lè ṣe bẹ́ẹ̀ ló ti yé ẹlẹ́mìí bẹ́ẹ̀nu yín tó ga sí pé ọ̀rẹ́ rẹ̀ ó ti jáde opó tí ọ̀rẹ́ ń tí ó fẹ́ ó sì lè onífẹ́ ọ̀rẹ́ rẹ̀ olóò nífẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ ẹ́ ìfẹ́ yẹn ò dénú nìyẹn o. bá ọ̀rẹ́ ẹ̀ wá ẹni tí ó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ló wà nílẹ̀ tí tọ́rọ̀ wọn jẹ mọ́kọ tó ti yé so ní ti ẹ̀yìn tí ẹ má ẹ má hanra yín léèmà nípa ọ̀rọ̀ mọ́síná ọ̀la ní ká pèsè àkíyèsí má para rẹ o má yára rẹ ń wéèrè o má bá para rẹ ọ́ máa jẹ̀yà lọ́nu náà ni o. bọ́bá yára rẹ̀ ní wèrè ọkọ rẹ̀ ó yàgò fún ọ o yóò yẹra fún ọ o ní ya wèrè o Allah ní para rẹ o o sì ní ló èèyàn lọ́rùn o ọlọ́run bá ní wu àmọ́ yín ọlọ́run sì máa fún ọkọ yín ní arísìkì tí ò fi máa tọ́jú gbogbo yín